والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى ولا يسلبون الفاسق الملي ولا يسلبون الفاسق الملية الإيمان بالكلية ولا يخلدونه في النار كما تقوله المعتزلة ما أهل السنة والجماعة أن تتل سنة النبي محمد صلى الله عليه وسلم أنت باركوكي يعني الملي أي الكائن على الملة الإسلامية فيه من بلورية الإسلام sallallahu alayhi wa sallam tí a mọ̀ sí ahlus sunnah wal jamaa'ah wọn kì í gba orúkọ àbí ìròyìn ìgbàgbọ́ òdodo kúrò lọ́dọ̀ pòkì wọn kì í gba orúkọ tàbí ìròyìn ìgbàgbọ́ òdodo kúrò lára pòkì almilli tẹ́jẹ́ ni tí ó ń bẹ lórí ẹ̀sìn Islam pòkì mùsùlùmí wọn kì í sọ pé kì í ṣe mọ́mìn bẹ́ẹ̀ ni àwọn ahlu sunnah wal jama'ah rí wọn kì í sọ pé wọn kì í gba ìmánì kúrò lọ́dọ̀ rẹ̀ lágbàtà yìí kò fi nǹkan kata mọ́ ọ̀rọ̀ ìmánì tẹ̀lá wala yukhallidunahu fin nar àwọn kì í sì sọ pé láíláí ni wọn máa bẹ nínú náà ahlu sunnah wal àwọn kì í sọ bẹ́ẹ̀ kama taqulu al-mu'tazila ní ìyapa tí báwọn mọ̀tẹ́sílà ti ti máa ń sàn tiwọn mọ̀tẹ́sílà lọ́dọ̀ tiwọn lásìkò wọn ní kì í ṣe mọ́mìn kì í ṣe mọ́mìn kì í sì ṣe káfíìr ìyẹn lọ́dọ̀ àwọn mọ̀tẹ́sílà alhuwa fi manzilatin bayna almanzilatayn wọn ní àyè kan ló wà láàrin àyè méjèèjì yàtọ̀ sí àwọn khawarij àwọn khawarij táwọn sọ pé alifásik káfíà pé kèfèrí ni àti mọ̀tẹ́sílẹ̀ àti khawarij wọ́n ti sọ pé tí fásik bá kú yóò máa bẹ nínú náà láéláé ni khalidun mukhalladun fi an-nar ṣùgbọ́n alùsùnmẹ̀sì olùjẹ́mọ́ àwọn sọ pé kò kí èèyàn. àwọn ní gba orúkọ àbíròyìn máa ní kúrò lọ́dọ̀ rẹ̀ lágbàtà ṣùgbọ́n mú mi nínú àlọ́ náà àní pè ní kẹfẹ́rì àní pè ní kẹfẹ́rì sanidẹ pàtó gbòkè ní èdè lárúbáwá fásakọ yẹ sọkọ. rìsíkọ̀n. هو الخروج عن الاستقامة kéèyàn kúrò kó jáde kúrò lójú ọ̀nà tó dọ́gba eléyẹn ni wọ́n ń pè ní ìsèpòkì gbogbo ẹni tó bá ti fojú ọ̀nà tó dọ́gba sílẹ̀ á sọ pé fásakọ̀ kí ẹ bọ́lá ti sọ nípa ìbílẹ̀ ففسق عن أمر ربه ففسق عن أمر ربه أي خرج عن طاعة ربه ajáde kúrò lójú ọ̀nà títẹ̀lé tọ́lọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run bá sọ nípa Iblis nígbà tí ìyẹn bá ti fi ojú ọ̀nà tó dọ́gba sílẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣàbòsí. wọ́n sọ yìí pé ó ti fà fàṣàkọ̀ eléyìí náà ló dé kí wọ́n sọ fásitì ní fásitì nítorí pé fásitì ti fi ojú ọ̀nà tó tọ́ sílẹ̀ ó ń gba ojú ọ̀nà tí ò tọ́ ṣùgbọ́n nínú òfin à alifasiku kò kí èèyàn kò náà ni máa ń fẹ́ man fa'ala kabiratan aw asarra ala saghiratin man fa'ala kabiratan aw asarra. ala saghirati ẹni tó dá ẹ̀ṣẹ̀ ńlá tàbí ọ̀tẹ̀pẹ̀lẹ̀ má dídá ẹ̀ṣẹ̀ kéékèèké eléyìí ni wọ́n ń pè ní kòkì ẹni tó bá ti dá ẹ̀ṣẹ̀ ńlá tí ò túbá eléyìí ni wọ́n ń pè ní fásẹ̀kọ̀ ẹni tó tẹ̀pẹ̀lẹ̀ má dídá ẹ̀ṣẹ̀ kéékèèké. tó wá sọ yìí pé sílámà mi àwọn ẹsẹ̀ kéékèèké ẹ̀pẹ̀lẹ̀ mà. gẹ́gẹ́ bí lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa'ah wọ́n ní láti la kabirata ma'a al-istighfar wat-tawbah wala saghirata ma'a al sọ́ọ́. kò sí ẹ̀ṣẹ̀ ńlá lópin ìgbà tí èèyàn bá ń túbá ti ń ronú pìwàdà ti ń tọrọ àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ ńlá wọn mọ parẹ́ nù kò sì sí ẹ̀ṣẹ̀ kékeré ikú ẹ̀ṣẹ̀ kékeré lélẹyìí lópin ìgbà tí èèyàn bá ti tẹpẹlẹ mọ́ tí ọ̀pá tì tí ó di ńlá ẹ̀ṣẹ̀ kéékèèké tí èèyàn bá pàtì ó tẹra máa ní dídá òní jẹ́ kékeré máa o yóò di nílá torí ẹ̀ lákẹ́bí rọ̀tẹ́ màá lè sẹ́kọ̀fárí wọ́n tẹ́wọ́ wọlé sọ̀rọ̀ rọ̀tẹ́ màá lè sọ̀rọ̀ gbẹ̀ndé wa ti tẹ̀ra mẹ́ta kéke tí ọ̀ká dì yóò di nílá òun náà ti pò kí ẹni ń tẹ́sẹ̀ ńlá tí òtún bá lọ sọ́dọ̀ ọlọ́run òun náà ń kọ́ yóò máa jẹ́ kòkì. wọ́lfíìsì kò fi sọ́ ni ṣẹ́ríà kòkì ìtẹ́rí yẹn ti kòkì oríṣi méjì ní nínú ṣẹ́ríà. alákọ̀ọ́kọ́ kò àtẹ̀kọ́ádìn ìsepò tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ ìsepò tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ eléyìí a máa yọ ọyàn kúrò ní islam a máa kó bá ìgbàgbọ́ èèyàn kọrọfbí wàlẹ̀ ẹ̀tẹ̀zẹ́lì wàlùkùrújì gẹ́gẹ́ bí ìsepò kí àwọn rọ́ọ̀fíbọ̀ àwọn ṣíà ìsepò kí wọn síkùn fìlà àtẹ̀kọ́ọ̀dì ipò kí ti ń bẹ nínú gbàgbọ́ ni nítorí pé lọ́dọ̀ tí wọn gbogbo sábẹ́ àwọn lè làánà wọn àwọn lè bu wọn níṣẹ́ ń bẹnu táwọn fi súnmọ́ lọ́hùn káwọn máa làánà Abubakar àti Umar lójoojúmọ́. فقهم فسق في الاعتقاد كذلك أهل الاعتزال هنا لهم معتزلة فسقهم في الاعتقاد أيضا ìfipò kíì tiwọn náà ń bẹ nínú gbàgbọ́ wọn ni torí pé lọ́dọ̀ tiwọn àwọn gbàgbọ́ ní gbogbo ẹni tó bá ti lè dá ẹ̀ṣẹ̀ kan tó bá túbọ̀ ọlọ́run nígbà tútúbà rẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti takò àwọn ayọ̀ ọlọ́run tọ́lọ́run ti fi yé wa yéké kí gbogbo ẹni tó bá tẹ́ ẹ̀ṣẹ̀ kan tó bá tọrọ àforíjì àforíjì wọ́n fojú ọ̀nà ọlọ́run lẹ́mẹ̀ọ́ wọ́n ti fò sáà gẹ́gẹ́ bá àwọn àwọn àwọn àwọn ahlul rọ́ọ̀fù àwọn ṣíà àwọn náà takò òfin ọlọ́run tó ní kẹ́ ẹ má bẹnu àtẹ́lù àwọn tàbí tó ní kẹ́ ẹ pọ́n wọn lé kẹ́ ẹ gẹ̀ wọ́n kẹ́ ẹ yẹ́ wọn sí ni bíbú èpè àwọn máa fi ṣe tiwọn. فكانوا بذلك فساقا في الاعتقاد. لأن العوامين nínú àwọn tó ti pé ìsìnkú fíìtì wọn náà ọwọ́nú ìgbàgbọ́ wọn. eléyẹn kọ̀dí yóò fi bèbè sọ àhíbèhì ìlẹ̀kùf tó lè gbẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀ lọ sí ìgbàgbọ́ fún ọ̀sán wa. ẹlẹ́ẹ̀kejì òun náà ni tẹ́sán ẹ̀mẹ́lì àyè tẹ́sán fìlà ẹ̀mẹ́lì ìfòkìtọ̀ wọnú sẹ́ẹ̀. eléyìí àwọnú gbàgbọ́ àmọ́ wọnú sẹ́. gẹ́gẹ́ bíi ẹni tó ṣe zina ọ̀wọ́ kásẹ̀ ẹni tó ṣe zina kòkínì. tòtò tòtẹ́ntì pé fífkùn fi àmẹ́lì لا يخرج صاحبه من الإيمان بيد أنه أن يكونوا كغيره من المؤمن درجة òní yọkùn nù ìmọ̀ ṣùgbọ́n kò lè dàbí àwọn míì àwọn mìíràn nínú àwọn múmìnì lágbèga rí ẹ lọ́fà ló fi jẹ́ pé tó bá lọ mú kò bí ìwà síwájú adájọ́ púpọ̀ á jẹ́ lẹ́rìí fún ẹ lórí nǹkan kan ànígbà ọwọ́ ẹlòmíì wà ń zìnà lọ́wọ́ lọ mú akàlàfọ́ọ̀bì àbí òye wa tó ń torí pé zìnà tó ṣe yẹn zìnà tó ṣe yẹn ó ti tó láti sàbòtà di méjì rẹ̀ olè lọlọmú wa ẹsẹ kúrọ lọlọmú wa ẹsẹ ẹni tó ti pé máa mutí lọlọmú wa ẹsẹ ẹni tó ti pé máa fárùngbọ̀n rẹ̀ ló mú wa ẹsẹ ẹni tẹ́wù rẹ̀ máa wọlé ló mú wa kó wa ṣe lẹ́rìí fún ọ ẹsẹ ẹni tí mu sìgá ló mú akọ ajẹ́lẹ́rìí fún ẹ láti ẹni tí máa fọwọ́ sí mu mi ló mú akọ ajẹ́lẹ́rìí fún ọ láti rògbòye ẹni tí máa fọwọ́ sún tábà ló mú akọ ajẹ́lẹ́rìí fún ọ lọ́wọ́ láti tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí rẹ̀ láti máa pẹ́ àlùfẹ́sìkò ọ̀nà ni ẹ̀rọ kẹ̀bìrọ̀ tẹ́ni àwọn ìṣòro àlẹ́ sọ́kìrọ̀ èèyàn tẹ́sẹ̀ ńlá àbí kọ́ tẹ́pẹ́lẹ́ má dé kékeré ní máa sọ̀yàn díkì ní òkè. òlìwọ́ bákan náà nítorí pé ọkùnrin ni ọkùnrin ló máa ń bá lò ọkùnrin ni ọkùnrin ló máa ń bá lò ààrà ẹ̀yìnkàn fẹ́sì ló máa ń sọ̀yàn dípò kì í kò ní mú wa kékeré o ọ̀wọ́ pàtàkì tọ ẹtẹlẹ ìbá ti yé wa wọtúrúbọ lọkọmọ bákan náà mímú tí gbogbo náà àwọn kan yẹn ń bẹnu kẹtù máa ń sọ ẹdí kòkè amugbó amu sìgá ntòmù kòkìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyẹn kò sà lọ́rọ̀ sọ́kọ́ káàsì oníwòkúwò káàsì onígbàkúgbọ̀ káàsì akọrin káàsì gbogbo wọn fòtáàpù ni ẹn fún àwọn fòtáàpù wọn pọ̀ àbí wọn ní pọ̀ wọn lọ àbí wọn pọ̀ tó ẹ rí i pé tọ́pù náà lẹ́tẹ̀ lọ pàṣẹ́ntéèjì. lọ́dọ̀ ahlu sunnah wal jamā'ah abárí pàṣẹ ti wà lórí Islam tí o ti dẹ́ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ tó lè mú kékeré lọ́dọ̀ ahlu sunnah wal jamā'ah ẹnu wọn kò ìpérò àwọn èèyàn yẹn a ò ní pè wọ́n kéde o látàrí gbogbo ń ta ni wọ́n ṣe o a ní pè wọ́n kéde o. a ò sì ní sọ pé wọ́n ṣe múmìnì. a sì ní sọ pé wọ́n mọ bẹ́ẹ̀ nuná láéláé eléyìí ní ìlànà àwọn alùsùnà ọ̀jọ̀mọ̀ gẹ́gẹ́ bí àwọn kẹfẹ́rẹ́. àti pé lọ́dọ̀ alùsùnà ọ̀jọ̀mọ̀ gbogbo ẹ̀ tó bá kú sórí tòwọ́ kéèkì kọ́dà kó tún máa dáhùn ẹ̀ṣẹ̀ kan tó sọ ipò kí tọ́ba wọná fala budda lahu yawman min dukhulil janna ó sì sábàbí ṣùgbọ́n ni pé lọ́jọ́ kan yóò padà wà àlùjànnà náà ni iye ọdún yòówù ó lè sínú nánà kò ní gbé sínú náà yẹn àwàlùjànnà náà nítorí rẹ̀ kú oríire tó jẹ́ mùsùlùmí yàtọ̀ sí táwọn kọ̀wárì jàpé màtẹ́sílà ń sọ fún gbogbo ẹgbẹ́ àti ilé tẹ̀sẹ̀ kan ẹ má tẹ̀ dámọ̀ràn àlùjáná àlùjáná bàbá dání. subhanallah ṣùgbọ́n lọ́dọ̀ ahlus sunnah wal jamaa torí ẹ̀ tí wọ́n á ní kó mú kan ahlus sunnah lọ fẹ́ jẹ́ ni bí kọ̀wárì jàpé màtẹ́sílà èwo láàmù torí pé ló pé láyé àti lọ́run sunnah ló pé láyé àti lọ́run ẹ̀wọ̀n àwọn àwọn mọ̀tẹ́sílà yẹn tí o bá ti tẹ̀sí kan o ti parí o ti kẹ̀kẹ́ nìyẹn àwọn àwárí jù bó o bá túbá ń kọ́ ọlọ́run nígbà túbà rẹ̀ tó o bá kú ń kọ́ iná náà ní tààràtà o sì ní jáde ní láéláé á o lè pọ̀ ẹ sì mọ̀ yín pé ẹ̀dá tó lọ̀ ń ta wàá mọ̀ sẹ́lọ̀ náà wọ́n sì lọ gbọ́dọ̀ sẹ́lọ̀ kò sí ọlọ́run lọ́mọ ẹ̀yẹ ẹ̀sẹ̀ tá a ti dá lónìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nù agùn tẹ̀sí ìrántí tọrọ àforíjì à ń bọ̀ síbọ̀ sí pé wọ́n gba wọn ní tẹmọ káwọn sọ pé bó tẹ tọrọ àforíjì wọn ti rẹ ọlọ́run tún nígbà á ó ti lè jù. so nítorí ìṣẹ̀lẹ̀ àwọn eléyìí yẹn ojú kan wọn ni wọn lójú ojú wọn pé méjì ojú kan wọn ti ríran àwọn àyà tí wọ́n ti sọ ń pa àyà nìkan làwọn rí wọn ọ̀rọ̀ àyà tó lọ́n ti sọ ń pa kẹ́ wọ́n tún ní ọ̀jẹ́ múmi ní ọ̀jẹ́ kèfèrí àárín méjì ló wà ọ̀jẹ́ múmi ní ọ̀jẹ́ kèfèrí àárín méjì ló wà láyé ń bí tó bá di lọ́rùn kọ́ iná lọ́wọ́ tààràtà tó bá túbá láyé ń kọ́ wọn lọ́lọ́run tún nígbà sẹ́rí pé tiwọn náà ọ̀ràn ni wàhálà ṣùṣùgbọ́n alùsùn náà jẹ́ máa ahmed nìkan sọ pé ẹ́ nígbà tó dé kọ̀rọ̀ ti pé mẹ́ta báwọn àkókò mẹ́tọ́ lọ́wọ́ bọ́ fọwọ́ sí pa oyè wa súnà ni kò sí tàbí ṣùgbọ́n lẹ̀ súnà lọ́nà tóró ni lànà anábì Muhammad sallallahu alayhi wa sallam. torí ẹ̀ ló ti jẹ́ pé àkọ́kọ́ ìyapẹ́ ẹni tó kọ́ ṣẹlẹ̀ lẹ́yìn àwọn sàábí láàrin àwọn mùsùlùmí òun náà ni àpòkì jẹ́ mùsùlùmí ǹjẹ́ kò kí mùsùlùmí tí kèfèrí ni àbí mùmínì eléyìí làkọ́kọ́ ìyapa tó kọ́ ṣẹlẹ̀ lẹ́yìn àwọn sàábí kèfèrí láàpè kò kí mùsùlùmí ni àbí mùsùlùmí láàpè. àwọn khawarij àwọn sọ pé káfíìr ni ahlẹ̀ sunnah wal jamaa'ah àwọn sọ pé kí ni mu'minu ni al-mu'tazila àwọn ni la mu'minun wala káfíìr bal fi manzilatin bayna al-manzilatayn wọ́n ní kí ẹsẹ̀ mọ́mí ní kí ẹsẹ̀ kèfèrí àárín méjèèjì ní bẹ́ẹ̀. kọbalẹ̀ kò sì wà lókè subhanallah. ẹni tó bá wá kú ńkọ́ ọ̀làdóhùn finnar inú náà náà máa bẹ láéláé. ètò túmọ̀ sí káwọn àkàwárì jáde àwọn mọ̀tẹ́sílà wọn ò ní máa dẹ́ṣẹ̀ kankan. àbẹ́rẹ́ torí tí wọ́n bá pínrín àwọn náà di pé tí wọ́n wí ọ̀sẹ̀ wọn lórí káwọn náà wọ̀ náà láéláé. inú kó sì kèfèrí láyé gẹ́gẹ́ bí khawarij ṣe sọ àbí kí wọ́n má jẹ múmìnì kí wọ́n má jẹ kèfèrí gẹ́gẹ́ bí mọ̀tẹ́sílà ti ṣe sọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n á máa sọ gbogbo sétí gbogbo òhùwà sí gbogbo sọ̀rọ̀ sí wọn níbi títẹ̀ wọn ò ní tẹ̀ láwọn èèyàn yẹn àìwá tẹ wọn àìní máa dẹ́ṣẹ̀ wọn torí kí wọ́n lè máa jẹ́ khawarij àti mọ̀tẹ́sílà wọ́n dẹni tó dájú alùsùn náà lọ kọ́dà wọn ọ̀dà rárá lẹ́gbẹ̀ẹ́ alùsùn náà wọn dá rárá gẹ́gẹ́ àlùsùnà. nígbà tí àwọn Mu'tazila ti sọ tí wọ́n sọ yìí nígbà bá àwọn ọ̀nà ní Al-Hasan Al-Basri ńlá bá gbogbo àwọn èèyàn yẹn tẹ́lẹ̀ ní Basra wọn máa ń kó kí lọ́dọ̀ rẹ̀ bàtí wọn á fi léèrè nílẹ̀ fẹ́ sọ nípa pòkì lọ́jọ́ mùsùlùmí tó mùsùlùmí lápẹ́ ni àbí káfíìn Hasan Al-Basri àgbà olùmọ̀ nínú àwọn ẹ̀bẹ̀rì àwọn ti sọ pé wọ́n mọ̀mìn wọ́n mọ̀mìn mọ̀mìn nìyí nítorí pé ìmán la yatanafa ma'a irtikabi ba'd adh-dhunub ìmánì kọ̀tàkó kékeré tún tẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan nítorí pé èèyàn ni kése màláìkà ó lè ṣẹ̀ ṣùgbọ́n al-'aybu fi 'adami ar-ruju' wa at-tawbah ibi tó burú sí ni pípọ̀ ọmọ padà kọ́ ọmọ tù bá ọmọkọ́ tẹ̀ yé ṣe tó jẹ́ kó takò ìmánì torí pé ìyàn níwọ lọ́sẹ̀ tẹ̀bi mẹ́lẹ̀ láti ṣe mẹ́láìkà àtẹ̀ náà ni sọ àwọn wa sọ pé lá lá àwọn ọmọ kí ó nù o àwọn kí ó fìtínà nìyẹn o wọn kọrẹ jàpá wọn ni lọ fi manzilatin bayna al manzilatayn méjì lọ ẹsìláyé fún wa wọ́n ní láhùwà mu'min wà láhùwà káfir kọjá mu'min lé ní anna irtakaba kabira wàlá huwa káfir anna kabiratahu la tasilu ila darajati ja'lihi kafiran ẹ̀ṣẹ̀ ńlá tó takò títí tó lẹ́gù àti sọ́ọ̀dì kékeré lọ́ba kúkú ń bẹ láàrin abẹ́rẹ́ nǹkan mẹ́rin bí àgbékọ́ kọ̀wá lókè kò sí wá lẹ̀. sẹ́ni tó béèrè yẹn wọ́n ń pè ní wọ́n sèlè ìdùnnà àbọ̀ ọlọ́gá wọn. sòwòmà tí ó ti jẹ́ pé àbá àwọn alhassan dọ̀kítì ó ti sọ ọ̀rọ̀ dáhùn alùsùn náà sọ. wọ́n sèlè ìdùnnà àbọ̀ ọkàn yẹra fáfá ni ó kò ní agbọ̀n bíi tábà tí wọ́n kọ́ yẹn kí wọn náà kọ́ lọ́ọ́ tá tiẹ̀ lẹ́mẹ̀ẹ́rin àwọn tí àwọn náà jẹ́ tòlábùl fitna àwọn náà bá lọ bá pé lakum shaykhukum wa lana shaykh tẹ̀fọ́ máa pààyàn àwọn náà ti ní tiwa báyìí. ìṣúná bá pè wọ́n ní kí ahlul i'tizal ahlul i'tizal àwọn ẹni tó takété sáfà wọn ìtumọ̀ mọ̀ ọ́ tẹ́tí takété ọkọ̀ àpá ní à ń sì kọ́ olùmọ̀ tani ó mú tani ó mú aláìmọ̀ ni wàá mú wàá gbà fọlọ́ sọ nítorí kí ni aljahiluna fa mawta qabla mawtihimu wàlàálìmúna wà ìmátú fa hayau àwọn aláìmọ̀ kan òkú ni wọ́n síwájú kí wọ́n tó kú àwọn olùmọ̀ àwọn ọba àti ẹ̀kú alààyè náà ni wọ́n. nítorí pé àwọn aláìmọ̀kan ajẹsàmúhùn kọ́bùlọ̀ kòbóòrè kòbóòrò ara wọn síwájú kó tó ti sáré sáré náà ni. nítorí di eléyìí màtẹ́rì yẹn ó máa ń jẹ́ kéèyàn sẹ̀mí láéláé. àìmọye àwọn olùmọ̀tá ti kú táwa ti sọ̀rọ̀ ní wọ́n sọ kalẹ̀ lónìí. láti sọ láti máa ń kí wọn wọn. nítorí náà ń wádìí nǹkan kan káàrí wọ́n wá sí tíra títí alọ́ kan nù tíra ẹnìkan wọ́n wá ń sọ́ọ̀bù ẹ̀ nígbà tó ti fáńjọ́ sẹ̀mí lónìí ni wọ́n mọ problem tó ṣẹlẹ̀ ó sì sọ́ọ̀bù ẹ̀ totally completely and rahimahullah ah allahumma ighfir lahu allahumma arhamhu ah subhanallah ọlọ́nkẹ́ ọlọ́nkẹ́ ọlọ́nforí ìdáhàlẹ̀ lómi jẹ́ ń ṣàdúrà fún bẹ́ẹ̀ pé kíni àìmọye èèyàn ló ti kú sá rántí wọn máa pé kíni kí wọ́n sọnù ẹlòmíì kan máa rántí rẹ̀ pé ní àbí bẹ́ẹ̀ kọ́ ni ètò wa tó bá tiẹ̀ jẹ́ kó rìlíìsì kọ́kọ́rọ́ ibi tó kó pamẹ́ sí ni ní ìsìn tá a máa fi tó fi kíní ẹ̀ sí àwọn ọba ti máa náwó yẹn ọ̀daràn rẹ̀ ó tún kó tún sọ kọ́kọ́rọ́ nù tó sùpánù wọn ẹgbẹ́ ti ẹwọ́ rẹ̀ nípa ẹ̀sùn kọ́ ọ̀daràn rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀tẹ́là wọ́n kú àbí wọ́n ń bẹ láàyè ẹ̀rí kí wọ́n ń sàǹfààní lára wọn ìwọ náà wàá mú ìtọ́ máa ń fẹ́ inú kọ́jẹ́pọ̀ fẹ́ kú láláìmọ̀ àbò sì fẹ́ kú lólùmọ̀ tó bá fẹ́ kú láláì mà fasabiluhu sabilun sahl ojú ọ̀nà tó rọrùn lójú ọ̀nà àti kú láláì mà kò sí wàhálà kọ̀ọ̀kan máa sùn kọ́ máa jí náà ni ẹ ṣe. àkín tó bá ń pín tí wọ́n fẹ́ sàní kó kú lólùmọ̀ wá sí wàhálà o wá jìyà o nítorí pé ìmọ̀ àwọn kì í rí ní rọrùn nítorí pé àyè tó ga ni ìrú ìyá ti sọ pé apá kan nínú àwọn olùmọ̀ wọ́n fojú àwọn ọmọ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn rí wọ́n rí wọ́n fi rí mọ̀ bò nítorí kí wọ́n lè bá a sá àmọ́ àwọn ọmọ kí ọ̀sà àpọ̀ náà ni mẹ́ta kan bá máa ma ha kẹlẹ́bẹ̀ tó ha ti ọ́ lásán àwọn pé wàá máa fi pọ̀sí ti pọ̀ pọ̀sí ti pọ̀ jù wọ́n máa tutọ́ sí yẹn láwọn máa ti wọ́n kí lórí kíni wọ́n fọ́ọ̀mù kíw rẹ̀ fọ́ọ̀mù kíw rẹ̀ wọ́n sì fọ́ọ̀mù àìmọ̀kan rẹ̀ tá so àbí kò tẹ mẹsẹ wọn kàn máa kó fún ọ wọn máa kó egun fún ọ wọn máa gbà á ń gbà tí gbẹnu fi kọláró máa dáhùn dáhùn wò ìbátan nìyẹn èyí tó ti kí wọ́n ń bọ̀ wá wọ́n ń bọ̀ wá sí kété tí wọ́n ti lọ́ọ̀rọ̀ ó ti tú àwọn ajá lẹ̀ àwọn ajá àdìgbò lugi fún ọmọ ojú olówó rẹ̀ àwọn ajá tó wúwúwú sọmọ pé o lè sọ tíra alẹ gan bó ti sáímẹ́ẹ̀lì kan ó tún padà ó tún mú tíra àárín ọkùnrin wá tẹ́lẹ̀ náà ná wọ́n tún tún ajá lẹ̀ títí láti rọ́nà wọlé àbí ṣe kọ́ kí tó nínú oṣù tó báyẹn ẹ̀ sanwó ẹ̀ ẹ̀sùn wa dá fifty fifty naira wọ́n tún gba kí o débi kan pé owó yín ti jó tán. so subhanallah gbogbo ẹ̀ àwọn àwọ̀sí téèyàn bá pàdé àwọn àbùkù téèyàn kàn gbogbo ẹ̀ wọn ò ní wo àbùkù yẹn wọn ò ní wo wọ̀sí yẹn torí tí wọ́n fẹ́ gbà wọ́n ọwọ́n ju gbogbo nǹkan yẹn lọ. ṣùgbọ́n wọ́n kàn ra wọ́n kàn ra dọ́là mu díẹ̀ wọ́n dọ́là mu díẹ̀ bíntín báyìí. ní lọ́mọ wọn lá bàbá yẹn ti pọ̀ jù kò sí téèyàn ká téèyàn máa ká lọ́dọ̀ rẹ̀ kò sí téèyàn wí téèyàn máa wí lọ́dọ̀ rẹ̀ alọ́ ọ̀mọ́ wí náà ni ọ̀ máa kà olódo ni ọ́ so àti gbọ́n òdòdó lórí rẹ kò ní rọrùn ni ẹ wọ́n ń sọ fún ẹ wọ́n wá ti sùúrù yọ pọ̀ tìrábùkù tí ìwọ́n ń pè lábùkù onímọ̀ padà dàpọ̀lé torí mi àwọn búrọ́ọ̀ṣì ẹnu rẹ tọwọ́ tí gbogbo ẹ ṣe déédéé tí wọ́n ń ka dáadáa lọ́la tìrìtì ẹ lọ́la àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá ti ká ìmọ̀ kan rẹ lọ tó lọ sí asúlítì ìsásúlítì tí gbogbo èèyàn rẹ́rìn èèyàn rẹ́rìn tiẹ̀ náà lọ́dà bí òdìjẹ òdìjẹ náà nìyẹn tó wọ́n wá sọ pé wàhálà bàbá yẹn ti pọ̀ jù odò tiẹ̀ ń gùn jù. ilé ìtumọ̀ sí pé wọn ò lè mọ̀ rárá wọn ò lè lóye rárá ibi ti wé wọn láwà ní tí gbéraga ti pọ̀. èèyàn ọmọ nǹkan wọn ẹlẹ́dẹ̀ tó máa ń mọ̀ kẹ́ tó tún gbéra kó burú wàhùwà láṣẹ wọ̀yẹ̀ dàrí ẹnà òṣẹ màmá lẹ́sẹ̀ bìṣẹ́ lẹ́sẹ̀ bìṣẹ́ ìjọ jàmọ̀ kankan tó lọ jàmọ̀ kankan ẹ̀sìn mọ̀ pé tí ọ̀jà mọ̀ kankan kọ́ ọ̀jà mọ̀ kankan irú ẹ̀ lọ́pọ̀ jù láwùjọ Yorùbá yìí ẹ̀jẹ̀ ọmọ kankan ó sì tún fẹ́ kẹ́kọ̀ọ́ yọmọ ọkọ̀ọ̀kọ̀ kà pé wọ́n jẹ́ nǹkan kan náà ló fi gbéra rẹ̀ wá kẹ́kọ̀ọ́ torí tó bá ti wò pé o ti jẹ́ kankan tẹ́lẹ̀ ò ní lè kọ́ tẹ́lẹ̀ náà. torí pé títí pé kó gbé tí wọ́n ń gbé ká irọ́ lásán ní tẹ́jọ́ ń tẹ́ra ẹ̀ jẹ pẹ̀lú àwọn apá rẹ̀. nísìnyí wà á fira rẹ̀ sílẹ̀ pé I know nothing. ilé yẹn ló lè mú ẹ kẹ́kọ̀ọ́. torí pé bá ti ń tẹ́ra rẹ̀ gẹ́gẹ́ bí tí mo ti kọ́kọ́ tẹ́lẹ̀ àwọn ọmọ rájà mẹ́ta lè lórí yóò wo àbí òníwò yóò wò tùdíje lè ló ti dé pé àwọn ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ láyé ọ̀pọ̀lọpọ̀ ọdún lèèyàn á máa ṣe pé tí yẹn ti mọ̀ rí náà wọ́n tún máa sọ fún yẹn kò sí gbọ́dọ̀ já pátá pé a ti gbọ́ náà wọ́n tún sọ à torí pé tó wà á ṣe sùúrù lórí ètò tó ń gbọ́ tẹ́lẹ̀ ò ní gbé ètò tí gbọ́ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìdánwò ni nítorí pé nínú súnà ọlọ́run wá nínú ẹ̀tàr nínú hadith tó sì ti ìyàtọ̀ inú wa láàrin àwọn olùmọ̀ nípa fífẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ àwọn olùmọ̀ agbẹ́rẹ́ ibn abdulbar wọn ni bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ kì í yàmílò hàdà làyìnà min kulli khalafin udulu àwọn ẹni tí ó mọ ọrú ìmọ̀ yìí ìmọ̀ ẹ̀sìn yìí nínú gbogbo èèyàn tí ń bọ̀ lẹ́yìn àwọn ẹni tó dúró dọ́gba jù nù wọn ni ọlọ́run kàn ní tàdédé fún àwọn ọ̀daràn náà lẹ́sẹ̀ rẹ́ fún àwọn ọ̀daràn fáwọn àti ọmọ kankan kankan sẹ́yìn jẹ ni wọn ò mọ àfìlà. àmọ́ tí wọ́n á ké mọ́ òdodo ni ẹni tí ò lè rú ẹni tó dúró dédé. torí tó máa ti mú ní ọmọ yọbọ́rọ́ lọ́wọ́ tiẹ̀ torí pé tó bá dúró dédé ọlọ́run ọba ò ní kọ́ láyè kọ bẹ̀sìn tó ń sọ̀kọ̀ ńgbà mi tẹsẹmẹrì tó o dúró déédéé kàtàǹkàtà tó o bá dúró déédéé wàá tẹ̀síwájú tó o bá dúró déédéé ọlọ́run jẹ ọkọ díẹ̀. ẹlẹ́sìn rí kéèyàn púpọ̀ wọlé géwú kò ní kẹ́ kò ní jìnnà èèyàn púpọ̀ ọ̀sà ẹ mọ̀ ayẹ lómi lẹ́nu pé gbogbo ọ̀lọ́ àkọ̀yàwó afá lẹ́nu tó bá ti mọ̀ pé ẹni fa kékeré ẹ tí o bá ti dúró déédéé náà tẹ́lẹ̀ náà níjẹ́ o ní ọlọ ẹ̀ àbí tó bá jẹ́ pé mọ̀ òdodo lọ fẹ́ rù. ẹ̀sẹ̀ mú alẹ́ kí ó nì sí sáwọn olóòfin kí òdodo yóò máa wò pé nígbà tó ń ti sọ pé wọn fi kí òye pawó wọn fi kí òye tàn yẹn jẹ wọn fi kí òye ṣe kínní sá nítorí náà a lò ó sá ẹ̀rọ pípò ní tètè fóun torí pé òun wá bí ó ṣe máa pawó ni èlò la wá pa lónìí torí tọ́lọ̀ èlò lẹ́yìn ọ̀dà fún wa ní. náà ebi tẹ́ ti máa mọ̀ nù ìyẹn tí tó o bá dúró déédéé láàrin rẹ sọlọ́n wàhálà ò ní lè ṣe ká lọ sùn lé wa nísìn ká sùn kí àwọn ìyàwó wa ká máa bá wọn máa ṣeré àbí bẹ́ẹ̀ kọ́ ni káwọn ọmọ tan fídíò ká máa tan ìpínlẹ̀ dvd láni ó mu wa kékinni ìlú gbogbo èèyàn wà bẹ́ẹ̀ lé wọn náà ní ìsìtí kálukú kásẹ̀ lórí ara wọn bẹ́ẹ̀ kọ́ ni àǹtí pé ní ẹ wá ń ṣe dánilẹ́kọ̀ọ́ àwọn so inú túmọ̀ sí pé ìwọ ò ní hàmù kan wàá ní àkólé kankan wípé ọ̀n fẹ́ kẹ́sì wọn náà yí àwọn èèyàn kó ti yí ọ. ẹni tí ọba nírú àkólé kan bẹ́ẹ̀ kò lè kò lè gbé ìmọ̀ yẹn. nítorí pé tó bá yẹ pé hádàfù tiẹ̀ òun náà ní pípé o bá ti mọ̀ ẹ́tẹ́kọ̀ máa fi pawó wàá rí kó o ti mọ ìmọ̀ tó bá. ọwọ́ àwọn abẹ́ tó fi pawó náà lọ́mọ̀. eléyìí túmọ̀ sí pé ẹ select ní tó wù ọ láti jẹ́ tó bá wù ọ́ láti jẹ àwọn èèyàn kan ti kú more than one thousand years ago à ń sì rántí wọn pẹ̀lú dáadáa nìkan kú lóṣù kọkọ táwọn ti gbàgbé ẹ̀ kọ́dà tí wọ́n bá tún rántí ẹlòmíì pé ní ọ̀sẹ̀ ọmọ fáànàbì ni ẹ má sọ̀rọ̀ òkú láì dáa torí pé ó ti lọ bá ń tó gbélé ayé ṣe èpè wọn mọ̀ bùrú ó tún máa ti lẹ́nu pé ẹ dákun ẹ pé ṣé pẹ̀fọ́ lórí bùtàrí ah, ó ti kú subhanallah ẹlòmíì ò sì tí ì kú wọ́n ń ṣàdúrà fún ó tún kú tán wọ́n tún ń ṣàdúrà fún gbogbo ni wọ́n fẹ́ mú mẹ́ torí délé ló ti jẹ́ pé ṣé káwa náà bá fọwọ́ ara wa tẹ̀ irú àwọn ẹni táwa náà bá fẹ́ jẹ́ irú ẹ̀ ló ti jẹ́ pé àwọn mọ̀tẹ́sí làtẹ́rì yẹn kò sí ní tẹ́lẹ̀ fífi wọn wé alùsùnà ọ̀jẹ̀mà gbàtà ti kọ́ alásọ̀nà bọ̀fìrí sílẹ̀ kò sí tàbí ṣùgbọ́n fáìmọ̀ kan wọ́n dì mọ́ aburú ti ń bẹ nínú kéèyàn firi ara rẹ̀ kó tó máa sẹ́ aburú mi ẹsẹ̀ mọ̀ pé Wasil ibn Ata ọmọ kí ó ló jẹ́ fún Al-Hasan Al-Basri kò tí ì kẹ́kọ̀ọ́ yanjú débi pápá pé wọn náà tó máa jẹ́ àfà níbi takété àfà rẹ̀ èèyàn là àfà wa èèyàn là wa náà gbogbo alamọ qala Rasulullah sallallahu alaihi wasallam kí wọn ló wà wà irú wọn náà pọ̀ láwùjọ lónìí tó ṣe pé ẹ̀kọ́ náà fi ẹ́ sí ẹsẹ̀lẹ̀ láàrin wa àtọ̀ká àwa ní kò kúkú sí tó ti máa nu sẹ́yìn tẹ́lẹ̀ náà ìwọ náà wọ́n máa lò wọ́n náà ti ra spanner ti ra àwọn wọ́n ti pè subdriver ó sì ti ra àwọn wọ́n ti pè àgékù àgékù jìtọ́ ọmọ ti gbé mọ́tò mọ́tò òkè ìwọ náà bá kọ kínní kan ike wọn náà dókítà ten Dr. Jones ha tó nǹkan bá dàrú tó bá dàrú sẹ́wọ̀n kó ẹ̀kọ́ yóò fi irú wọn ni máa fi mọ́tò mọ́tò irú wọn ni máa fi kọ́lé ẹ̀ma ilé tí wọ́n kàn báyìí nígbà tó ti pípé lọ́gbà lọ́dọ̀ ọ̀gá. kòdó sàdúà tó fi túlẹ̀ eléyìí náà túmọ̀ sí pé tọ́ka rẹ bá ní ọmọ gbogbooro wá kó tó fírì kọ́ wa fún ló gbogbooro kó lè gbàdúrà kọ́kọ́ má dúà rẹ̀ gbogbooro ti jẹ́ ọtí ti jẹ́ àwọn ọwẹ́ ọ̀ kó lè bá fírì ọlọ́run bó fírì rẹ má gba fírídọ́ọ̀mù ọ̀daràn ṣùgbọ́n ní ọlọ́mọ tó lọ lé ẹ̀kọ́ òsì kẹ́jú wọn náà fẹ́ dọ̀gà tó irú eléyìí ó léwu gẹ́gẹ́ bí àwọn tí orílẹ̀-èdè kan tó sponsor wọn láti lọ kọ́ ẹ̀kọ́ medicine lamẹ́ríkà ọ̀kan nínú àwọn ministers orílẹ̀-èdè yẹn wá lọ sí amẹ́ríkà gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yẹn wá péjọ lọ́ba fún àwọn wá kì í wọ́n á sọ àwọn ìṣòro táwọn ń kojú lamẹ́ríkà nínú àwọn ìṣòro tó ń sọ pé ní pé iṣẹ́ mẹ́dísìn táwọn wá kọ́ yìí gbogbo tàwọn tí wọ́n kọ́ àwọn ọ̀ ń parí sórí tíóríkà ju pírátíkà lọ kọ́nà tí wọ́n bá fún àwọn lọ sọ status wọ́n yìí sábà jẹ́ káwọn ó ṣe practical aspect ẹ̀kọ́ yẹn bí àwọn ọmọ kọ́ńtì mi mínísítà yẹn wá gbọ́n ìbéèrè tó wá bí wọn ni kíkẹ́ yìí náà ti kẹ́kọ̀ọ́ yẹn ju nítorí pé mọ̀ pé èèyàn ni iṣẹ́ tẹ̀ ń kọjẹ bara táwọn á ní ọ̀bára rẹ̀ lẹ̀fẹ́ ni tí ọ̀ma ṣẹ́ pé kófò ń kọjẹ́ ẹ̀ pé ó ṣòro nítorí pé wọ́n lọ kọ́ lábẹ́rẹ́ kábẹ́rẹ́ wọ́n rọ tábìlẹ́tì tí ò ṣiṣẹ́ ọlọ́nà fún tí yẹn bá bá bẹ́ẹ̀ lọ ẹ̀ wọ́n fi hàn kọ́ṣẹ́ dáràn nù. ṣùgbọ́n ẹ̀ náà ni tó bá jẹ́ pé nípa ara kò yẹ sẹ́ni tí ọmọ ń pariwo fún yàn lóògùn ẹ náà kò nípa ẹ̀sìn kọ́ tó yẹ kò kúkú yẹ kò kúkú yẹ kí lọ́ọ̀fà ti gbogbo yẹn á mufti kí lọ́ọ̀fà ọlọ́ọ̀lọ́mọ yẹn mufti wà ní mọ́tíláṣí báyìí ìdí ni pé à ń kọ oríṣiríṣi ìtura lómi lè béèrè pé à wọ́n ti mi lè béèrè kan mo ti dá mo ká kọ̀ǹpam ìwọ bí ta ni. <laughs> ìwọ bí ta ni ló fi dáhùn ọ̀fẹ́ wa kọ̀ǹpam nísìn. ẹnjú ò yá ni subhanallah sẹ́kí wàhálà ń bẹ. fún gbogbo èèyàn kẹsì fẹ́ di ọ̀gá láì tọ́sẹ̀ yẹn dú. ọ̀pọ̀lọpọ̀ gan adájọ́ ni. قضاة شرعيون ṣe kó adájọ́ شريعة، á ما ibi tí ṣẹ̀ríà gan fọjú sí. ẹ̀kílẹ̀ yóò mọ̀ dá wàhálà lẹ̀ ní wàhálà ó sì ti dá alẹ́ tó ti pọ̀ ẹ sì mọ̀ wá lálágídí láwùjọ yìí. nìkan ò ní sọ̀rọ̀ fún padà kọ́ sáàtì kókó jẹ mọ́ ìtawí náà ni ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni subhanallah so eléyìí túmọ̀ sí pé kéèyàn tó dọ̀gà ẹ̀kọ́ ní ọ̀pọ̀ náà òun á jà pé ká dọ̀gà bí ibo ti ṣe jà pé ká kẹ́kọ̀ọ́ ní ọ̀kẹ́kọ̀ọ́ jà ju kọ́ máa lépa àti dọ̀gà lọ nígbà tó bá ti mà alihamudulilayi ọlọ́run náà wàá ti ọni tó bá wù ní dáadáa mọ́tò ọ̀bá mọ̀ wàá rí i wọ́n lọ́ọ́ máa jà lọ́ọ́ máa gbìyànjú àti tira rẹ ní tọ́ọ̀jẹ̀ eléyìí túmọ̀ sí pé ó di ọwọ́ wa ká mú ojú ọ̀nà àtijọ́ kan nínú àwọn ẹni tó mà tí wọ́n mọ ìmọ̀ òdodo tó ṣe wípé yóò máa pè yẹn lọ síbi rẹ̀. eléyìí ni wọ́n ń pè ní físíkù físíkù ó burú jáì ó sì ń bẹnu tó ṣe pé ó máa ń ba ọmọlúwàbí èèyàn jẹ́. ìlú àlọ́ fi kí àwùjọ tí Islam bá wà dáadáa ìwòkú wọn máa ń wo bùtà ìwòkú wọn náà máa ń wo àwọn kòkì láwùjọ tí Islam bá wà dáadáa wọn mú ẹlòmíì lójú ẹlòmíì ọ̀sálámà wọn fi mú dáhùn wọn mọ̀ ká gbogbo yẹn lọ́sán bá tó rí rẹ̀ wọ́n rọ àyẹ̀ra pé lẹ́yìn bẹ́ẹ̀nú ẹ̀kọ́ tí wọ́n máa ń ṣe fún alùpùpù àpò eléyìí ló pàlọ́ kí dókítà bá ti gbogbo àwọn tíra fẹ́kọ̀ọ́ táwọn ẹni pé talọ́ yẹ kó jẹ lè máàmù gánà rí talọ́ yẹ kó jẹ lè máàmù gánà rí wọ́n fi sọ pé alṣẹ̀júùzù ìmáàmátòlùfàṣẹ́kọ̀ ọ̀tọ̀ kíkò kí ọ̀jẹ̀ lè máàmù àbí ọ̀tọ̀ ẹ̀yìn sì ti rórí tìrìtìrì tí máa sọ̀yìn àdìpọ̀ kì bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ èyí tó túnbọ̀ sí pé bá gbẹ̀rù yẹn lórí scale ẹ̀gbọ́n ọ̀kálà àwọn akẹ́ńtì Islam bó ṣe wù wá nípa tó nítorí pé Islam dá wà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀rí akọọ́lẹ̀ dání ni báwọn bàbá wa ṣe ń ṣe nù sá ọ̀ lákọọ́lẹ̀ pé ẹja gbéwèé òfin sam akọọ́lẹ̀ pé báwọn bàbá ṣe ń ṣe nù bàbá wò bàbá wò ní Kùránì bàbá wò ní Súnà. eléyẹn mú kí kánú púpọ̀ ó mú kí ọ̀pọ̀lọpọ̀ fúsàk kọ́mọ aṣíwájú ẹ̀sìn. ṣẹlẹ̀ yìí ló sì fà á ìgbà tó ti jẹ́ pé ahlu sunna wal jamaa wọn ò pé fásitì ní káfíìn náà fi sọ pé kò burú kí fásitì ọjọ́ lè má mú ká kírun lẹ́yìn rẹ̀ àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ ti fòsà kí ló fà lè jẹ̀wáàzì imamati al-maqbuli ma'a wujudi nítorí pé ní òfin ṣẹ̀ríà òsì tó burú nínú kẹ́ni tá a jù lọ ọjà tiwájú fún ni tó ti pẹ́ni tó jù lọ ń bẹ lẹ́yìn rẹ̀. eléyìí a ná ọ̀pọ̀lọpọ̀ fìtínà nínú òfin nínú history Islam nínú history Islam eléyìí ni alùsùnà lò nígbà tí wọ́n ń bá àwọn rọ́pìtọ̀ wí àwọn ṣíà wọ́n ní alẹ́ ìbínú àfi tọ́bi lọ láti gbogbo yẹn lọ padà kò burú lọ́dọ̀ tí wọ́n nu o ẹ̀wọ̀n pé lọ́dọ̀ alùsùnà àti gbogbo mùsùlùmí alọ́lọ́lá jù lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam abubakar ni radiyallahu anhu lẹ́yìn abubakar lọ́kàn tani lẹ́yìn umar lọ́kàn lẹ́yìn usman lọ́kàn ali radiyallahu anhum jami'an àwọn ṣí àsọ̀kè lá àlè ìlọ́lọ́ láti gbogbo yẹn lọ alùsùnà ni lọ́wọ́ ọ̀rọ̀bìnà anamá kùlùtùmọ̀ هو الصواب abujẹ́dẹ̀lẹ̀ tàbá gbà pé ń tẹ́ lápèjúwe kí ló wá burú nínú kẹ́ni tí ẹni tá a lọ́lá jù kọjá síwájú fún ni kọ́ àtà lọ́lá jù lọ ń bẹnu jẹ̀mọ́ kí ló burú mẹ́ kò sí tó burú mẹ́. fẹ̀júùzù ìmáàmẹ́tò lùnàfọwọ́lì máa wòjú ìlfàbì. torí kí láyé ànábì sọ́kà sílá ó ti tẹ̀lẹ̀ ẹ̀ríkà náà bí o tó kú ọ̀ràn àwọn ọmọ ogun kan tí wọ́n lọ láti lọ jagun ó wá fi olórí ogun yẹn ó fi ṣe tani Usama ibn Zayd Usama ibn Zayd tọ́ni ọmọdé nì wọ́n fi ṣe olórí ogun nínú àwọn ẹni tó wàá jagun lábẹ́ àsíá rẹ̀ làbúbákàr wà ẹ wò adúrò Abubakar yóò lọ́dọ̀ dání Usama ibn Zayd ẹ̀júzù ìmáàmẹ́tò mọ̀kúdórì máa àwùjọ́rí ẹ̀lọ́ọ̀bì kò burú kẹ́ni tá a lọ́lá jùlọ kọjá síwájú nígbà tẹ́ ń tọ́ lọ́lá jùlọ ń bẹnu àwọn tí ó tẹ̀lé. ṣùgbọ́n tí ẹ̀sìn islam ṣe wà ń dúró pé tí islam ọ̀fẹ́ wàhálà. ìṣúra ìran sọ pé tí pàṣẹ tó bá jẹ ìmáàmù tó bá kírun fáwọn èèyàn kò sí tó burú mẹ́. lópin ìgbà tí fíṣkù rẹ̀ tí ò i'tiqadiyyan tí o bá ti jẹ́ ìsepò kí tó ní ti pẹ̀lú àdì ọkàn bí afọ alásàtì àfọ ìyẹn ń wò àfọ onígbètúgbètú àfọ ń fi ráàkù ẹgbẹ̀rún kírun lẹ́yìn rẹ̀ nítorí pé sísù tiẹ̀ i'tiqadi ni tó yé wa ìsepò kí tiẹ̀ ìsepò kí tó ní ti pẹ̀lú gbàgbọ́ ni kìí ṣe ìsepò kí tó ní ti pẹ̀lú iṣẹ́ tó rò pé yé wa ẹ wá mọ ní tọ́jọ́ físíkù nípa bí wọ́n ti ṣe pín yìí ṣé ẹ mọ ní tọ́jọ́ náà òfin ṣẹ̀rí à. nínú tọ́jọ́ òun náà ní nifaq nifaq àgàbàǹgebè gẹ́gẹ́ bí físíkù lòun náà jẹ lòun náà rí bí a ní nifaqun amali a sì ní nifaqun i'tiqadi ìpè mùnáfìkì tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ a máa sọ yẹn di kèfèrí ìpè mùnáfìkì tó ní í ṣe pẹ̀lú ìhùwàsí a máa sọ yẹn di kíni a máa sọ yẹn di kíni òkì sọ yé wa ìṣe mùnáfìkì tó ní í ṣe pẹ̀lú ìhùwàsí a máa sọ yẹn di òkì ó lànà bí wàá sọ pé ìdá àdáta gàdàbà tọ́ba kọ̀rọ̀ yóò kúrọ́ wàyí dá wàhálà àkàtà tọ́ba sàdéhùn yọ̀ yẹ̀ wà ìdá pínlá ọ̀hánà tí wọ́n bá fọkàn tán yọ jàǹbá wà ìdá kọ́kọ́má bàjárọ̀ tọ́ba pààyànjà yóò hu ọ̀daràn yóò tẹ̀sẹ̀ wà ìdá àhẹ́dẹ́ ọ̀daràn tọ́ba bá dámájẹ̀mú yóò dalẹ̀ gbogbo àwọn eléyìí ń bẹ nù wá sí máa sọyàn di múnáfìkì ẹ má ti jẹ múnáfìkì tó tó ní ti pẹ̀lú ìhùwà sí kí ọ sọyàn di kíni fásitì àti fásitì àti múnáfìkù àti káfíru ọlọ́run dákun má fi kan tán wa wò ọlọ́run ọba tiwa lẹ́ni tí mánì rẹ̀ ó dúró déédéé ọlọ́run ràn wá lọ lórí ara wa tún wá sí ibi tá a kù sí ràn wá lọ́wọ́ lórí àti gbàgbọ́ nígbàgbọ́ òdodo ràn wá lọ́wọ́ lórí àti nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ òdodo ràn wá lọ́wọ́ lórí àti gbàgbọ́ yìí tó péye nípa ìsìn wa wá ṣàtìlẹ́yìn fún wa láti lè máa fi táwọn àmọ́ fi ìfẹ́ ọlọ́run ṣe ní àwíjàre fún wa lọ́la alqiyam mẹ́sẹ̀ ní balẹ̀jọ́ fún wa subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an الله